الله أكبر الله Dragon حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على محمد كما صليت على محمد نعم انتوا بقى نبيري كوسي عليكم السلام عليكم السلام gbogbo wọn náà ìfọpẹ́ fọlọ ni ó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀ ń ṣe ìyapa láàrin wọn kan lè jẹ́ pẹ̀lú ẹnu ọ̀kan lè jẹ́ pẹ̀lú sẹ́ but generally nǹkan bá ti lọ sí sùdúd aṣọ máa ti sílẹ̀ tó bá ti lọ sí sùdúd aṣọ máa ti sílẹ̀ ó dájú pé ìmáàmù yẹn temporary ìmáàmù ni so ẹnìkan kírun fún wa so gbogbo ìgbà tí máa ti ń lọ sí forí kanlẹ̀ aṣọ rẹ̀ máa ń ṣí sílẹ̀ lẹ́yìn kí ni ìdájọ́ ọ̀run ẹ̀ nírun torí pé ẹni tí ìhòòhò rẹ̀ bá ti hàn án lẹ̀ lórí irun èyí tó dọ́gba jù náà rọ àwọn olùmọ̀ọ́ni pé kò ní rùn tí ìmáàmù bá sì ní rùn ẹ̀yin tẹ́ wà lẹ́yìn rẹ̀ náà kọ́ ẹ̀ ní rùn aleykum salaam. báwo ni kò ṣe ṣe ẹlẹ́ẹ̀kejì náà òun náà ní pé ìgbà tẹ́ sọ fún wa pé àdọ́bà Muhammad sọ̀rọ̀ bá wà ní ọ̀nà ìṣúlá nínú àjọ ìṣẹ̀lẹ̀ bàbá pé ó borí kalẹ̀ tó pẹ́ tó pọ̀ ǹjẹ́ ó tọ́nà kí wọ́n fi ọjọ́ bóyá èèyàn ṣe ìgbà àbí ọ̀sánà àti ọ̀sùn ìyàtọ̀ àti ìgbà àbí alákòlá hàl kọyẹ kéèyàn ti ṣèlérí kalẹ̀ pé tọ́lọ́mọ bá bá ṣe fún òun ó forí kalẹ̀ fọlọ́ tẹ́lẹ̀ náà ò ṣèlérí ò ṣèlérí tí dẹ̀ra bá ti jọ́ tún wàá forí kalẹ̀ so ilé ìjẹba tó bá sọ bẹ́ẹ̀ lásìkò tó gbọ́ nípa orí tó ṣẹlẹ̀ sí ọ tó bá jẹ́gbà tó wà nu mọ́tò tí ó sì pẹ́pẹ́pẹ́pẹ́ kó tó di pọ̀ sọ̀kalẹ̀ nu mọ́tò yẹn tó tún ti lè gbàgbé wàá forí kan rẹ̀ níwọ̀n bá bọ́ bá ti lè nu mọ́tò lẹ́ni tó tẹ orí rẹ̀ lọ sílẹ̀ tọ́mọ òkú ti forí kan lẹ̀ fọlọ̀ lọ́ba tán. so ǹjẹ́ àwa lè máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ nínú forí kan lẹ̀ yẹn débi ká tó máa tọrọ lóríṣiríṣi rárá o ànábì pẹpẹpẹ ń bẹ àlékún wádìí tún àbùkátà kásá àlékún wádìí kí ni sọ ń bẹ naam ìwọ́n tá a bá máa ti ń sọ ń bẹ subhana a'la wà á titi titi titi titi titi titi tó fi rí poto naam. mú ṣe fẹ́ kírun ìlú èèyàn ti wà lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù níwájú róòtọ́ wà lẹ́yìn ti gbófo. àwọn akọ́lọ́ dúró lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù. kò sáyè lẹ́gbẹ̀ẹ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù. ẹ̀yàn yóò ṣe sùúrù títí tọ́lọ́ fi mẹ́lómi wà àbí kọ́ bẹ̀bẹ̀ fún pé kẹ́nìkan náà tó àwọn ajú kọ́ wá sẹ́yìn. Naam. Aleykum salaam. Bẹ́ẹ̀ni, pẹ̀lú ẹ̀mí pé mo fi ń dúpẹ́ fọlọ́. Naam. Aleykum salaam. Dáadáa dáadáa ní ìsúná tí wàá ń sáfọ alákọ̀ọ́kọ́ màá ń bọ̀ ó ti wàá ń sáfọ alákọ̀ọ́kọ́ wájú ẹni tó wá dé onìkan ní ní sáfù kejì sọ wá fọwọ́ tọ̀ kò ní sọ̀rọ̀ màtúwọ̀ ti gbẹ́sìn yìí ó ti máa tó mì màtó fọwọ́ tọ̀ ó ti mọ̀ pé ń fẹ́ kọ́ assist òní tóun ò fi ní pàdánù òun ìwọ lọ ẹ̀yìn àwọn tó àwọn wájú wọn fi lè blank yẹn tẹlifíìn bá ti dé ọlẹ́tọ̀ àti wáwájú wàá rọra fọ́ tọ̀ wọn wọ́n tún sún fún ọ wá lábẹ́ pé ọ̀ràn lọ́wọ́ ni tó bá sì pé tọ̀ ẹnìkan ò lè lé mi kó n sáfọ alákọ̀ọ́kọ́ ẹni bá mọ̀ kó náà fẹ́ bá jẹ́ máa tó kọ́ máa tètè dé njọ́ mi ń lọ oore tó retí kọ́ ló rí. ẹ bí ẹni tí wọ́n fẹ́ wọ medicine tí wọ́n gbé sí art wọ́n ní wọ́n ní bí orí náà ló fẹ́ jẹ́ àmọ́ bàmíjẹ́ ìbànújẹ́ ni ó síwájú orí orí orí tó bá wò pé so ó túmọ̀ sí pé kò mọ bí ó ti ṣe so wọ́n sá ti gbé síbi tí wọ́n gbé sí wọ́n tún láwọn ò lè yí but ibi tó ti já sórí pọ̀ because for now wo ní bẹ́ẹ̀nù àti kiri kátìtì tí wọ́n ń wá sukulu tí wọ́n wọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni and at the same time so o lè ṣe ọdún alákọ̀ọ́kọ́ ńgbà tó bá fi bọ́ sílẹ̀ kejì kó ti rí yí síbòmí so kò ṣòro fọlọ̀ láti rí bẹ́ẹ̀ sí so wàá dúpẹ́ fọlọ̀ náà ni because kìí ṣe dandan ni kéèyàn orí ti ń wá but oore kìí wọ̀nyàn gbogbo àyẹ̀wò àná oore náà ma kullu ma yatamanna al-mar'u yudrikuhu tajri الرياح bima لا tashtahi السفن. èsì gbogbo أنا tẹ̀yìn aràn kan lèèyàn máa rí torí pé ọkọ̀ ojú omi tẹ́ rí yẹn kò lè lọ láì sátẹ́gùn ṣùgbọ́n ìgbà míì atẹ́gùn tí máa fẹ́ kì í bọ́kọ̀ ojú omi là mú tó ń torí ẹ̀ kéèyàn sá ti máa bẹ̀ lọ́n pé rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. Alaikum salaam. èèyàn máa sọ pé tí èèyàn bá ń dára kí èèyàn máa rọ àbúrú kí ni mùsùlùmí báwo ló ṣe máa. kí ni kí ni rere téèyàn aràn tí ó tún fi máa rọ àbúrú. àní bíi dáadáa o kí ló ń tọrọ. kí èèyàn tún máa aràn kan pé <laughs> <laughs> kọ́ máa rò àbí kọ́ máa ran kàn ọ̀ràn kan kó orí sẹ́ kó tún máa ro pé òun lè má rí àkọ́kọ́ eléyìí generally ẹni tó máa ń wá dáadáa Ànábì sallallahu alaihi wasallam ni ẹ pinnu nínú gbogbo ní tẹ̀ máa ń tọrọ ọlọ́run tó ń rí sí alálùbáríkà èsì pé tó bá wọ̀ fún mi sẹ́ tó bá sì wọ̀ à ẹnìkan ẹ fọ́ọ̀sì ọlọ́run ọlọ́run jẹ́ ń rí sí alálùbáríkà bẹ́ẹ̀ ló ṣe pinnu. ètò kó tún máa rò pé ọba da tí ọba tí ọba padà rí sẹ náà afúlàní tó bá ní kaka. kò pàdánù kankan tọ́ládùá kankan oríṣẹ́ oríṣẹ́ ọgbàládá pọ̀ bẹ́ẹ̀ lọ torí wọn lè dọ́gba ẹni tó ń bẹ lọ́n àtẹni tí ń bẹ ṣùṣùgbọ́n ni pé àsìkò tó ń tọrọ nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run mọ̀sẹ̀jẹ́ ni tí ó máa nàgà láti fi gọ̀gọ̀ fa nǹkan yẹn kò sì tì bọ́mọ lọ. gẹ́gẹ́ báwọn èèyàn míì ṣe wà nìyẹn tí wọ́n bá ń wá nǹkan wọ́n ti wà ígà kọjá sí sọ fún nǹkan. so ìwọ̀n bá ìwọ̀n tún wọ̀n sí mọ̀jẹ̀ ká ṣe jù ọ́ wọnú tó máa ń wá. ètò bá ti bọ́mọ lọ́wọ́ mọ́ wàá máa ronú tó fìfì ronú para rẹ̀. ìṣòro lè bọ́ sí ó sì lè má ṣe kínni ó lè má bọ́ sí i torí la tashra'ibbu ila ma lam yafut tama'an wa la tabitu ala ma fata husrana mẹ́ta ni tí wọ́n máa nàgà sí tí ò tí ì bọ́ ọmọ lọ́wọ́ nítorí ojú kòkòrò burúkú rìsọ́ọ̀tì ò tí ì jáde ó sì ti ń pẹ́ ẹ dákúsẹ́ lè bá wò àbí wọ́n ti gbé jáde nínú nẹ́ẹ̀tì ni àbí wọ́n ò tí ì kọ́ kankan sẹ́ẹ̀rì pẹ́lú mi kò ní lè jẹun mọ́ wọ́n máa dá mi sí lórí ni kókó jẹun à ètò ìjọba bá gbọ́ rìsọ́ọ̀tì kékeré sílé ayé yìí náà tó bá ti bọ́ ọmọ lọ́wọ́ wọ́n tún lọ gbé bá nítorí ẹ̀ torí pé ọ̀nà yẹn ló dí àìmọye ọ̀nà sì tún bẹ lọ́dọ̀ ọ̀lọ́ naam aleykum salaam. tó o ti wá kí o. síbẹ̀ bá a láti bẹ̀rẹ̀ ó ti kí méjì kẹ́yìn tó dé só ti ṣẹlẹ̀ ní abẹ́ mi kàn béèrè àbọ̀ ẹ̀ ń wò pé ó lè ṣẹlẹ̀ ọ̀ dáhùn ó lè ṣẹlẹ̀ ó dìjọ́ tó bá ṣẹlẹ̀. الحمد لله هذه تو تو نعم وعليكم السلام إلا نعم نعم alhamdulilayi wọn ní irú làwọn làwọn lè kọ́ ma ìlà tẹ́ lè kọ́ ma náà nìkẹ́ ẹ̀ dábẹ́ fún ìlà náà nù mọ́lẹ́ẹ̀kẹ́ ọ̀ ọ̀ pèkìn ẹ gbọ́dọ̀ kọ́ la kankan sọ mọ́lẹ́ẹ̀kẹ́ o ẹ má dàá méjì ẹ̀kẹ́ ọmọ o torí pé nínú òfin ẹ̀sìn Islam Islam ọgbà kakọ̀ la sọ mọ́lẹ́ẹ̀kẹ́ tí o bá sì gbà kakọ̀ sí lẹ́ẹ̀kẹ́ kò túmọ̀ sí kíkẹ́ lọ kọ́ sí ń kùn o sẹ́mi kí wọ́n máa tún kọ́ sí wọn ń kùn kọ̀tọ́ o kọ̀tọ́ kò sì tọ́kẹ́ ìyá sápá o kọ̀tọ́ ètò wọn máa fihàn àbí tààtún gbogbo ẹ̀ kọ̀tọ́ ẹni tó bá ṣe ọlọ́run làánà rẹ̀ ọjọ́ ìbí ṣe jẹ́ mẹ́. tí àwọn èèyàn kan bá tò síta lóde mọ́ṣáláṣí ṣé sáfù alákọ̀ọ́kọ́ náà láàkà àwọn tó bá àwọn wájú kún tó má ṣe déédéé ibi tí sáfù dáadáa sáfù alákọ̀ọ́kọ́ náà sáfù alákọ̀ọ́kọ́ náà nígbà tí ètí ṣe mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam torí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam tó sọ pé tún fi hàdà hadha afdalu min alfi tún fi ma siwahu illa al-masjid al-haram sọlá tó yẹ kan tó bá kínú mọ́sálásí mi nínú mọ́sálásí mi ọlọ́lá ju ẹgbẹ̀rún rú rẹ̀ tó kíńbó mi lọ àfi mọ́sálásí mẹ́kà torí pé irun kan nínú tiẹ̀ bí mi àti alfi sọ̀rà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ni ní ìsìn mọ́sálásí wa ni ó ti kùn so níbẹ̀ náà wọ́n tún tẹ́ni sí déédéé sáfù alákọ̀ọ́kọ́ náà kọ́nà kó wọ́n má tẹ àwọn èèyàn wọ́n tó lọ bó tilẹ̀ jẹ́ pé àgbàlá ọwọ́ àtọ́ sọ̀rọ̀ àǹdẹ̀ bọ́t kò ní ilé lórí torí rẹ̀ sínú masjid ló ti wá kírun ni àbí lágbàlá masjid ṣe lẹ́yìn máa ń bí ìyapa sọtá àsìmọ́ náà ni pé láṣẹ ò kírun fi fi masjid rasul ò kírun kárẹ́já masjid rasul lóde ló ti kírun ẹ̀wọ̀n ò ti sọ pé ẹni tó bá kírun lóde ẹni tó kírun ní mọ́ṣáláṣí wọn sùn kódà àwọn màlìkíyà sọ pé sọlẹ́ tún fi masjid dí mọ́ṣáláṣí tó wà láyé ànábì làǹábì sùn kìí ṣe ètò wọn extend torí ètò wọn extend wọn ni tó yẹ masjid rasul <laughs> abẹ́rẹ́ rí so asahi ni pé masjid rasul náà ni asaru kan wá bó tilẹ̀ jẹ́ pé kò fẹsẹ̀ nílẹ̀ ike mọ́sálásí mi náà ni wọn ò bá àti ẹ̀fẹ́ dé Sọ̀nàá ilẹ̀ Yemen wọn ò bá fẹ́ mọ́sálásí dé Sọ̀nàá ní Yemen capital Yemen bọ̀tà àdìsí wọn fẹsẹ̀ nílẹ̀ so gbogbo tí wọn bá fẹ́ dé mọ́sálásí ànábì náà ni kálukú sinmi náà àmọ́ ń bì ní tó bá tutù wá tutù sọ́kùtù alákọ̀ọ́ àmọ́ o sẹ́ẹ̀dọ̀gba nínú ládàá pẹ̀lú ẹni tó ti dé ti pẹ́pẹ́pẹ́pẹ́ pẹ̀lú wọlé kọ́mà tọkàn rí pé chance nígbà tí mọ́tíláṣí ti kún lágbọ̀n òde ẹja tù síbẹ̀ yẹn wọn náà gba ládàá sáfù alákọ̀ọ́kọ́ làákín laysa kasabiqina al mọ́ṣáláṣí tẹ́ pé tẹ́ pé n ò tí ì parí àbí tí n ò tí ì mọ̀ tí n ò tí ì mọ̀ lò. ó ni. wípé bóyá ó ń kọ́ èèyàn ní ni ẹ̀hẹ́n ni òun naam aleykum salaam. tí o bá ti sẹ́gbìn ibi tó wà forí kan lẹ́ ń bẹ̀ wọ́n. aleykum salaam. dáadáa subh maghrib àti isha kàtẹ́mẹ́tì sọ zuhur àti asu wọn náà kí fatia náà àbí ti ka kí ó sókè wá kí ti ka kí ìmáàmù tó gẹ́gẹ́ bí rákà alákọ̀ọ́kọ́ o sì lè kà lẹ́yìn ìgbà tí ìmáàmù bá parí fati àti ẹ̀ àbí lẹ́yìn ìgbà tó bá ké súrà lẹ́yìn fatiha gbogbo ibi táyé bá ti gbọ́ ọlọ́kà la'allakum taqra'una khalfa imamikum qalu na'am qala la taf'alu illa bi ummil kitab fa innahu la salata liman lam yaqra' biha tẹ́ǹkà kí ó lẹ́yìn ìmáàmù wọn ni bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ àyàfi fatiha nìkan torí kò sínú fún gbogbo ẹni tí ó bá ké fatiha eléyìí lọ́dọ̀ gbàgbé aleykum salaam. àmọ́ àdéhìí man kana lahu imam fa qira'atul imam lahu qira'ah ẹnikẹ́ni tó bá ti ní imam kéwù imam tó bá ké náà ní kéwù tiẹ̀ àdéhìí wọn fẹsẹ̀ nílẹ̀ naam. ẹ pọn ilé ọlọ́run ọba lé sẹ́rí mẹ́sàlásì ilé ọlọ́run ọba ni àyè ìjọsìn kí síbi lẹ́tọ̀ọ́ a máa péjọ tẹ́ máa get together ẹ ẹ ṣe kí là ń pè náà rí tutorial ẹ kíní kankan ẹ máa fọ òyìnbó bọ́ọ̀lù gí ẹ kíní kan ẹ fọmúlà yẹn ẹ dàkú fẹ bá gbé lọ bòmí ọ̀dà jù mo rò pé yé sẹ́rí gbogbo tí ò ní jẹ́ ká mọ iyì mọ́ṣáláṣí fún mọ́ṣáláṣí tí ò ní jẹ́ ká bàbàrà mọ́ṣáláṣí àbọ̀dọ̀ máa gbé wá mọ́ṣáláṣí. ẹ̀kẹ́bi tẹ́ ẹ̀ ti ń ṣe tutorial tẹ́ ẹ̀ ń ṣe kínní àríyànjiyàn lè ṣẹlẹ̀ you know you did not get that formula wọ́n gbé gbogbo náà agbọ́tì wọ́n gbé sẹ́mi pé ẹni tó bá rí wọn mọ̀ kú lọ sí mọ́sálásí náà ti sílẹ̀ mo rò pé yé wa ṣe ẹja fi ọ̀wọ̀ fún mọ́sálásí wọ́n máa ń lo mọ́sálásí fún nǹkan míì yàtọ̀ sí sọ́lá but gbogbo tí ò ní mú iye mọ́sálásí kù lára mọ́sálásí so tó bá yẹ kí n tí ò ní mú iye mọ́sálásí kù lára mọ́sálásí má fi so àmọ́ nǹkan tó yẹ pé yọ padà wá dà bí ìgbà tó ti pé àbí kẹ́ kó àwọn kèfèrí wọnú mọ́sálásí náà níbi àti tutorial taking ẹ̀wọ̀n pé tutorial yẹn kọ́ fọ́ọ̀mù rẹ̀ nítorí pé anábì sọlá àti àsìkò tó gbà pé àwọn kò fà kó wọnú mọ́sálásí wọ́n gbà pé wọ́n wọ ni nítorí pé wọ́n lè bá gbọ́ nípa ẹ̀sìn Islam ṣé Islam lẹ́yìn fẹ́ sọ fún wọn bẹ́ẹ̀ nàám kékúkú ṣe Islam ṣe lẹ́yìn ẹ lè wáyè kan gbansasa tó yẹ pé kò kò kò kò kò wọn wọn specify rẹ fẹ́yìn wọn ò sì specify rẹ fáwọn náà gbogbo kálukú ló lè lò ó.

you know you can't just come into the mosque without yóò gbé ah kí á ní òun fẹ́ ṣe tẹ́lẹ̀ tó ń fẹ́ òun wá tutorial nítorí òun ilẹ̀ mọ́ gbogbo eléyìí tó.